ìdùnnú ló ṣubú lu ayọ̀ nígbà tí àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn ńlá láwùjọ lára wọn tí a ti rí ọ̀gá àgbà iléeṣẹ́ at abẹ́òkúta arábìnrin fúnmi wákàmá ti parapọ̀ láti ẹsẹ̀ kùkú àti ọ̀nà tó jìn láti ṣàjọyọ̀ ọgọ́rin ọdún lókè èpẹ̀ tí dókítà olúwafẹ́mi morris ọládìméjì nínú ìwàásù gbékalẹ̀ níbẹ̀ reverend father stephen sobiyi ṣàlàyé pé ọlọ́jọ́ ìbí yìí jẹ́ ẹnìkan tí ó fi tinútinú sin ọlọ́run tí ó sì ń fi gbogbo iṣẹ́ rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ẹni tó ṣetán nígbà gbogbo láti ran ìjọ ọlọ́run lọ́wọ́ àti agbègbè tí ó wà àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ ni wọ́n darapọ̀ mọ́ ọlọ́jọ́ ìbí yìí àti aya rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó pé ẹni ọgọ́rin ọdún lókè ìpẹ́ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. ọlọ́jọ́ ìbí wá fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run lórí ayẹyẹ ti ọjọ́ ìbí náà bẹ́ẹ̀ sì ni ó sọ ìpinnu rẹ̀ dọ̀tun láti máa sin ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ. ayọ̀ mi ó kún because táyọ̀ bá kún èèyàn fúnra àmọ́. gbọ́n ọlọ́run wá fún ní àǹfààní láti pé àádọ́rin. àwa gan ti gbọ́ níbi bí bàbá ṣe nífẹ̀ẹ́ ọlọ́run tó àdúrà wa wá ní pé olúwa túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí wọn. àwọn àlejò parapọ̀ ní gbọ̀ngàn ìgbàlejò ti Abẹ́òkúta Club Hall láti ṣe ètò ìwẹ̀jẹ̀wẹ̀mu. peter olúwàfẹ̀mí morris ọládìmẹ́jì tí ó jẹ́ apòògùn ní ọkọ arábìnrin dúpẹ́ ọládìmẹ́jì tí ó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ nt abẹ́òkúta tẹ́lẹ̀ yẹmi dalemo ló jábọ̀ ìròyìn